òye eríwo mo kí gbogbo àwa tí a wà ń bí lèmi mo kí mrs mamareko mo kí gbogbo àwọn oníṣèré tíátà tí ó wọ́n wà ń Okay. tí a fẹ́ ló gba ṣíṣe èmi dúpẹ́ ẹni tí ò bá lè dúpẹ́ òun dè ló mọ̀ ọjọ́ ọpẹ́ lèyí àfi kí gbogbo wọn kọrin ìlú ká fi dún wa ní olúwa lógo ọ̀rọ̀ ọpẹ́ ni ká sọ ara ire lèyí ajákáyọ̀ ṣẹ̀ṣẹ̀ ohun tó ní kálukú bá ní gbogbo fi dúpẹ́ ọ̀pọ̀ olóore àdáhùndàmọ́ mo lè ní ẹni olúmọ̀ṣe lóore o kó náà wọ́ sókè.

ẹ sáré gbàdúrà fún kí n tó máa lọ. Éèdì Bàdó, Éèdì Dèvidò, Éèdì Wíṣkì, Éèdì Pàṣùmọ́ àwọn ọ̀dà, arákùnrin àti arábìnrin tó ń gbọ́ Gbogbo ẹ̀mí ti Facebook, WhatsApp, Instagram, Snapchat ti ń gbẹnu ayé yín àṣẹ kí wọ́n máa jáde kí wọ́n máa jáde gbogbo ẹ̀mí jókíjó ijó òwò ijó òṣòkí ijó ojú ijó wọ́pọ́nà ijó ṣàkúṣàkù ijó zàkù tí ń gbénu ayé yín lónìí mo pàṣẹ kí wọ́n máa jáde. arákùnrin gbogbo ẹ̀yọkùnrin ajá ń sáré náírà bet lútò bàbá ìjẹ̀bú kúrú tí ń gbénu ayé yín tí ó jẹ́ kí ẹ rántí olúwa lónìí mo pàṣẹ kí